فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قسم وبا أتريكاتي قرون فوى نبوى محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà ànábì gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn àwọn àwa tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí ohun tí òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí gbówá ní akí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣubákaná a tún bẹ̀lọ́wọ́n bá fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́wọ́n bá kó bá wa dúró ti ẹrù rẹ̀ kó wá ṣe àlékún dáadáa fún kó bá fíṣọ̀ rẹ̀ sọ ẹrù àti gbogbo dúkìá rẹ̀ àwọn ẹ̀tọ́ so ẹ̀tọ́ tí àwọn ń ṣàlàyé yìí ibi tí a dé dúró níbẹ̀ ni pé hukuku azawjain àwọn ẹ̀tọ́ tí ó wà ní àárín ọkọ àti ìyàwó èyí tí a fẹ́ gbé wò lónìí òun náà ni ìbálọ lórí ẹ̀tọ́ tí ìyàwó gbọdọ̀ fún ọkọ rẹ̀ so a ṣàlàyé ọ̀rọ̀ kan fúnra wa ní àná ipe tó gbọdọ̀ dá lójú ipe ẹ̀tọ́ tí a ń sọ yìí kìí ṣe pé ẹ̀tọ́ pé tóun bá ṣe dáadáa èmi náà ṣe dáadáa sí i tí o bá ti ṣe dáadáa èmi náà ní ṣẹ̀tọ́ tèmi fún irọ́ o ṣẹ̀tọ́ yìí dandan ni kí ìyàwó kó ṣe fọ́kọ rẹ̀ yálà ọkọ yẹn ṣe dáadáa sí i àbí kò ṣe dáadáa sí i torí obìnrin yẹn gbọdọ̀ mọ̀ pé ẹ̀sìn ọlọ́run ọba iná lòun ń sìn pẹ̀lú ẹ̀tọ́ tóun ń ṣe yìí ọ̀dọ̀ ọlọ́run lòun ti gba ẹ̀san so kò kí ń ṣe ọ̀dọ̀ ọkọ òun so kí wọ́n dúndú pé ọkọ tí ò bá ti ṣe dáadáa sí mi náà mi náà ní ṣe dáadáa sí ṣe léyìí ara nǹkan tí ó ń dá wàhálà lẹ̀ láàrin ẹbí tó yẹ pé ẹ mọ̀ rí pé ẹbí ń dàrú dàpọ̀ ẹbí ń rí jákujàku ẹbí ò létò so wàhálà ń bẹ nínú ẹbí láàrin ọkọ àti ìyàwó tó ṣe kí wọ́n fẹ́ra wọn pẹ̀lú ìfẹ́ wọ́n fẹ́ra wọn pẹ̀lú níṣúlọ́kà ẹ̀rí tí wọ́n yọ ń fọwọ́ ra wọn lójú fọwọ́ ra wọn lẹ́nu nígbà tó kọ́ bẹ̀rẹ̀ nígbà tó bá di pé àwọn ẹ̀tọ́ tó yẹ kó ń kálukú fún rẹ ni tí wọ́n fúnra wọn wàhálà yóò wá bẹ̀rẹ̀ sọ inú ilé ọmọ wa gbóná bí yàrá ṣe fẹ̀ tó ń yọ wá fún pínpín mọ́ àwọn méjèèjì látara àìṣe ẹ̀tọ́ oníkálukú fún so tí à ń gbìyànjú lásán bíi ni pé àwọn ẹ̀tọ́ tí à ń kà fún obìnrin pé obìnrin gbọ́dọ̀ máa ṣe fún ọkọ rẹ̀ yìí kì í ṣe pé tó bá wù mí ni kì í ṣe pé tó bá wù ọ́ o dandan ni dandan ni tí obìnrin sì gbọdọ̀ máa mú ẹ̀tọ́ yẹn wá èyí tí a máa fi kún ọ̀rọ̀ ẹ̀tọ́ yìí lónìí òun náà ni pé min haqqi zawji ala zawjatihi an tatawaddada ilayhi ara ẹ̀tọ́ tí obìnrin gbọdọ̀ máa fún ọkọ rẹ̀ òun ni pé ó gbọdọ̀ máa lo ìfẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ mm, kó máa fi ìfẹ́ hàn sọ́kọ rẹ̀ ìyẹn ni pé an tarhamahu kó máa ṣàánú ọkọ rẹ̀

ojúṣe rẹ ni pé kó o máa wá ìfọ̀kànbalẹ̀ fọ́kọ rẹ ojúṣe rẹ ni kó o máa sàánú ọkọ rẹ léyìí sábàá lè wọnú àyà al-Qur'an nínú suratu Rum àyà 21 olúwa bá ṣàlàyé pàtàkì tó fi jẹ́ kẹ́ ẹ máa wà ní ọkọ àtìyàwó pé kókó oríṣi pàtàkì ìjọkọ àtìyàwó náà lọ́wọ́ bá ṣàlàyé fún wa náà àyà yìí olúwa ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja a'udhu billahi minash shaitanir rajim olúwa ní wa min ayatihi olúwa nínú àwọn àmì mi ọlọ́run ọba an khalaqa lakum min anfusikum azwaja yẹni pé ẹ̀yin ara yín náà ni mo ti dá ẹni tẹ́ máa fẹ́ ẹni tó máa jẹ́ ìyàwó yín ẹni tó máa jẹ́ ọkọ yín ẹ̀yin ara èèyàn bíi yín náà ni sọ́rí nítorí kí ni litaskunu ilayha nítorí kẹ́ lè bá máa ní ìfọ̀kànbalẹ̀ sí ọ̀dọ̀ ara yín yẹni pé kí ọkùnrin yẹn kó bà lè máa fọkànbalẹ̀ kó máa farabalẹ̀ sí ọ̀dọ̀ obìnrin wa ja'ala baynakum mawaddatan wa rahma olúwa ní èmi ọlọ́wọ́n ọba mo wá kádàrá ìfẹ́ sáàrin yín yẹn ni pé ìyàwó tí yẹn bá ń ṣe tí yẹn bá lè yẹn ń gbé ọkọ tí yẹn ní tó ṣe pé òun wá lòfẹ́ pẹ̀lú rẹ̀ ò ní àánú mawaddatan yẹn ni pé gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ wa rahmatan ọgbọ́dọ̀ máa lo àánú pẹ̀lú rẹ̀ so obìnrin tí kò bá sànú ọkọ rẹ̀ tí kò tiẹ̀ ní ìfi ìfẹ́ hàn sí ọkọ rẹ̀ ọmọbìnrin yẹn kódà ò kò lo ìfẹ́ kò lo àṣẹ kò lo òfin tí olúwa bá pa ní àṣẹ anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ pé nisa'ukum min ahlil jannati alwadudu alwaludu al'uudu allahu anábì ní àwọn obìnrin tó jẹ́ obìnrin àlìjánná àrí obìnrin tí ó wà àlìjánná ọlọ́wọ́n ọba anábì ní alwàlúùdù òun lóbìnrin tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yorùbá òun tó máa ń fìfẹ́ hàn sọ́kọ rẹ̀ sọ́kọ rẹ̀ gan mọ̀ pé á ah, lágbájá yìí á ah, ó fẹ́ràn mi ó fẹ́ràn mi so ẹ̀dá kan bóòlù mi ni ó ṣe fẹ́ràn yàn tẹ̀yìn náà ní fẹ́ràn rẹ̀ bóòlù ṣe máa ṣàánú yàn tó nù ní máa ṣàánú rẹ̀ yẹn ni pé ìyàwó bóòlù ṣe máa fẹ́ hàn sọ́kọ ẹ̀ sọ́kọ wa ní mo kórìíra rẹ̀ báwo ni ìyàwó yóò ṣe máa fi àánú hàn sọ́kọ tọkọ wa ni mo eh, dájú rẹ̀ kò lè dájú rẹ̀ nínú ọmọ ṣe dáadáa fún padà ní sílé yìí òun ni tí a nẹ́bí sọ̀rọ̀ sọ́lá anẹ́bí ni obìnrin tó bá wà àlìjẹ́nà sí ara tí ẹ̀mọ̀rí lára wọn ni pé alwadud yóò fẹ́ràn ọkọ rẹ̀ ó fẹ́ràn ọkọ rẹ̀ ṣùgbọ́n nẹ́bí sọ̀rọ̀ sọ́lá bí ó ṣe sọ lélẹ̀ yìí so ìfẹ́ yẹn yóò mọ hàn látara ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò tó jáde pé mo sì nífẹ̀ẹ́ yín bákan náà wa fi'liha ike ah, iṣẹ́ pé léyìí fẹ́ràn ọkọ rẹ̀ ní í ṣe so gbogbo eléyìí náà ni yóò fi mọ̀ pé ah, pé ah, ẹni yìí ó nífẹ̀ẹ́ sí ọkọ rẹ̀ so kódà obìnrin Allahu ó lè máa sọ àwọn ọ̀rọ̀ míì tí o pé kìí sì jẹ́ pé ó rí bẹ́ẹ̀ àmọ́ ó ṣàfẹ́ kí ọkọ̀ òun sáré pé òun nífẹ̀ẹ́ rẹ̀ kò sí tó burú ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ so eh, òun ni pé a ṣàkíyèsí eléyìí ọ̀pọ̀lọpọ̀ ń tó balẹ̀ jẹ́ òun náà ni pé àì máa fi ìfẹ́ hàn sí ọkọ ẹni obìnrin ní nígbàgbọ́ pé àkó nídìí òun ni mo sọ pé eh, eh, kọ́ mọ sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo ṣe kíní kan tó bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ o ojúṣe obìnrin òun ni kò fi ìfẹ́ hàn sí ọkọ rẹ̀ tó aràn ọ̀rọ̀ olè yẹn máa fi ń fìfẹ́ hàn sọ́kọ rẹ̀ the shoes ni mo vọ hírí yà yóò jẹ́ kí obìnrin yẹn kó máa rí òun àkọ́kọ́ òun kó máa rí òun ní ìdùnnú ní ìrítí pé ọmọ dùnmọ́kọ̀ yẹn tó na ẹ̀yẹn ni pé pẹ̀lú kó dírẹ́sì dáadáa kó ṣọ̀ṣọ́ tọkọ̀ ló fi mọ tó rí pé á ah, ẹni yìí ẹni tó nífẹ̀ẹ́ sí mi ni. tó bá kan anabi sallallahu alayhi wa sallam anabi ni khairun nisa wọn bí anabi sallallahu alayhi wa sallam ni ike man an khairin nisa so ilé anabi sallallahu alayhi wa sallam nisa wọn bí anabi pé obìnrin wo lóbìnrin rí anabi ni allati tuti'u zawjaha idha amara anábì ní òun lóbìnrin tó ṣe pé tọkọ rẹ̀ bá pa láṣẹ yọ tẹ̀lé wàtẹ̀ rúrùhù ìdáná vọ́rọ̀ bákan náà tí ọkọ tí obìnrin tọkùnrin yẹn bá wọ̀dọ̀ rẹ̀ tínú rẹ̀ ó sì máa dùn pé áá ah, ah, mi ni eléyìí anábì sallallahu alaihi wasallam wa pé obìnrin dáadáa nìyẹn o obìnrin rẹ̀ nìyẹn tàbí obìnrin tó ṣe pé ọkọ ọmọ wo tó sì mọ kórìíra rẹ̀ kí irú eléyìí irú ìwòlélẹ́yìí àbí ọkọ mi fẹ́ràn ọkọ mi fẹ́ràn mi kan kò fẹ́ràn mi kò sí nǹkan kèmí o sọ eléyìí kò kí ń ṣe obìnrin rẹ obìnrin rẹ ni pé yóò máa wá ọ̀nà sí ọkọ òun tó fi máa nífẹ̀ẹ́ òun ni kì í ṣe pé àwọn ọlọ́lé ṣoògùn ṣoògùn kọ́ onídìí kó ṣoògùn so kọlọ̀ lé wá pé wọ́n wá kíníkan tó wọ́n gbé jẹ fún rán àgbákò lè yọ́ padà kan níbi ìyẹn orí burúkú lè yọ́ padà ṣe so anabi sallallahu alaihi wasallam anabi ní ara tí obìnrin máa fi ń fìfẹ́ hàn sí ọkọ òun ni pé má ní ìyá ọkọ rẹ̀ lára má ní lára má ní lára Nabi sallallahu alaihi wasallam ní pé la tu'zi imra'atun zawjaha fi dunya ipe gbogbo obìnrin tẹ bá rí tó bá máa ń kó nira bá ọkọ rẹ̀ láyé tó bá dijọ́ gbé ní alkiyama obìnrin yẹn kò ní jẹ́ ọkùnrin jẹ́yàwó arákùnrin yẹn má hmm. toro ti ṣàbúrú fún ilé tọ́lọ́wọ́n bá fún arákùnrin yẹn àwọn ọmọ wa sọ pé àṣírí wọ́n lò ṣe dáadáa sí ilé ayé ṣírí wọ́n lò ṣe dáadáa sí ilé ayé náà ló fi di pé ọbọ ọmọ lọ́wọ́ tó o pé wọ́n lò ṣe dáadáa sí tó kí ni irú ètò ìṣẹ́fò yìí àkọọ́lẹ̀ rí olè ìṣẹ́fò mọ́ kò jẹ́ tiẹ̀ mọ́ tó òun náà ní pé obìnrin tó bá ń fẹ́ kí àwọn tó ń jọ mọ́ jẹ́ ọkọ níjọ́gbìndì ọkọ rẹ̀ ara ẹ̀tọ́ obìnrin ni tó bá kan náà ara ẹ̀tọ́ obìnrin tí ìyàwó gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ òun náà ni pé Allah ti ẹni Allah tó gèdébà hú kóbìnrin yẹn kọ́ máa ṣe tí ó máa bí ọkọ rẹ̀ nínú ṣe tí ó bí nínú tó ẹ̀tọ́ ni kóbìnrin malé mi ò kí à ọba bínú ọ̀mẹ́tọ̀ rẹ̀ wá nítorí bá ti mọ̀ pé yóò bí nínú mọ́ ṣe fún ọkọ rẹ̀ hmm? ara ẹ̀tọ́ tóbìnrin gbọ́dọ̀ mọ́ ṣọ́lélẹ́yìí pé ah, ìfẹ́ kan bínú ìfẹ́ kan bínú kódà tó bá wu ìwà kan fún tí wọ́n ti mọ̀ pé ó ti bínú lọ́lẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ pé má bínú torí tọ́lọ́run má sallallahu alayhi wa alihi wa sallam anábì ní àwọn obìnrin rí àwọn náà ni àwọn obìnrin tó ṣe kó wọ́n nífẹ̀ẹ́ ọkọ wọn tó ṣe pé idha azat zawjaha tí ò dáa kan fọ́kọ rẹ̀ tára ní tọkọ wá bínú jẹ́ ẹtì yóò wá bá ọkọ pé ìpè eh, mọ́ bínú tó lọ lọ́rùn yóò ní hátà tádọ̀ àyádà ha fi yẹ́dì zójìyà yóò wá fa ọkọ rẹ̀ lọ́wọ́ ẹ̀wọ́n náà bí ṣe ń ròyìn fún wa pé yóò wá fa ọkọ rẹ̀ lọ́wọ́ pé ọkọ mi bá lè mi wàláhì ẹ̀rí ń tafẹ́ lómi àdéhùn ni pé ànábì ń kọ́ àwọn obìnrin ní ẹ̀kọ́ wípé orí ojúṣe wọn ojúṣe wọn ẹ̀tọ́ wọn ni pé tí ọkọ wọn bá ń bínú bóyá àwọn náà wúwa ní tọkọ fi bínú ni àbí nǹkan míì òun ló bí obìnrin ọkùnrin yẹn nínú a ọgbọ́dọ̀ wá ọ̀nà kò bẹ́ẹ̀ bí kí ló ń ṣe yín tẹ̀ ń bínú báyìí ká ẹ bínú mà tó tẹ̀ kọ́ọ̀sì bínú o ọgbọ́dọ̀ bẹ ọkọ rẹ̀ pé akílódé ah, ojú yín yóò dá akílódé akílódé ah, hùn ǹjẹ́ má bínú mọ́ so kátẹ̀wá tó ní pé wọ́lọ́wá wá ṣe nǹkan tí obì ọkọ rẹ̀ yẹn nínú ojúṣe obìnrin ni pé kọ́ bẹ ọkọ rẹ̀ yẹn kó má fi bínú mọ́ so obìnrin rí òun náà ni pé kò ní fẹ́ kí ọkọ òun kó bínú anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀yin salasatun la tujawizu salatuhum àzánihìm أو آذانهم أنا بني أمامتا كمبر لا تجاوز صلاتهم أذان أذانهم أنا بني gbogbo wọn tó bá ń kí tó bá ń bẹ lọ́wọ́ tó bá ń ṣàdúrà kò ní kọjá etí wọn níbi kọ́lá kò ní dókè lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àwọn mẹ́ta sọ anábì ní alábìkí ẹrú tó sá mọ́lówó rẹ̀ lọ́wọ́ ànábì ní irú ẹni yẹn bó bá ń kírun bó ń bẹ lọ́run àdúrà rẹ̀ ò ní gbà alákọ̀ọ́kọ́ nù ẹni kejì òun ni imra'atun banat obìnrin tó ṣe pé batat wa zawjuha 'alayha sakhitun obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ń bínú sí ẹ̀rẹ̀ tí bá ń bẹ àdúrà rẹ̀ ò ní gbà kò ní ju etí rẹ̀ yìí náà lọ ẹni pé ẹnu náà ni ẹnu gbogbo sọ báyìí kò ní fò àdúrà ló ní jetí lọ àwọn méjì tá níbi ìdàkọ ní ẹni kẹta wà imamun amma qawman wa hum lahu karihun ẹni tó ṣe pé ó jẹ aláṣẹ ó jẹ ọ̀gá láwọn èèyàn lérí oúnjẹ òun ló so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó kàn wá ní pé obìnrin obìnrin yẹn náà la fẹ́ sọ níbi ọ̀rọ̀ yìí tó ṣe pé ọkọ rẹ̀ ń bínú sí i ànábì ni tó bá ń ṣàdúà àtúbẹ̀lọ́hún àdúà rẹ̀ ò ní gbà á wọn náà wo gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ tó ń lò wọ́n bó ń ṣe wàhálà tó bó ṣe ń ṣe kìtàkìtàkìtà tó so gbogbo wàhálà tó ń bá kí mọ́ kiri ológun kí ẹ̀wọ̀n jẹ́ ń gbádùn wọ́n jẹ́ ń rí ṣe wọ́n jẹ́ ń rójú tú ọjà mi n tí ń ṣe ọ̀nbẹ láwọn ìbẹ̀ ń tòsí rẹ̀ o ọkọ rẹ̀ tó wáyọ̀ ọ̀nù rẹ̀ náà ní dààmú rẹ̀ lọ́lọ́run fi ń bínú sí ọ ni ọ̀rọ̀ rí òfin tó làdúrà rí òfin gbà so wọn náà ronú ronú ronú sí nǹkan táwọn sọ fún ọ yìí kò dẹ̀ wòye sí ṣàtúnṣe rẹ̀ obìnrin rẹ̀ náà ni obìnrin tí kò fẹ́ kọ́kọ́ òun bínú tí òun ẹ̀hàn gbìyànjú kò ṣàtúnṣe láàrin ọwọ́ àtọkọ rẹ̀ ọkọ rẹ̀ fi ń bínú wàláhì nǹkan láńlá ni wọ̀ kálánlá ni wọ̀ anábì sallallahu alaihi wasallam ó tún ní idha batat al-mar'atu muhajiratan firasha Ànábì ní tí obìnrin tó bá di pé ó yan bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ lódì ọkọ rẹ̀ ní kó wá kó dáhùn ọkọ rẹ̀ pè é kó dáhùn ń bínú ń bínú pé òun ò ní sùn ti ọ́ Ànábì ní lá àìnẹ́tì al-malaika àwọn màláíkà ó sì mọ́ wọ́n mọ̀ lánà rẹ̀ hatta tarji'a ó dìgbà tó bá padà síbi bẹ́ẹ̀dì yẹn padà ẹni pé tí ó ń ṣe dáadáa sí ọkọ rẹ̀ padà sílé yìí so gbogbo àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ní ẹ̀tọ́ ní ẹ̀tọ́ tó náà ni fún obìnrin tó bá kan náà lára àwọn ẹ̀tọ́ tí obìnrin tún gbọ́dọ̀ máa fún ọkọ rẹ̀ òun náà ni pé tahrusu an tahfaza zawjaha ó gbọ́dọ̀ máa ṣojú kòkòrò pé bóòlù òun ṣe máa ṣọ́ ọkọ òun ẹ̀rì bóòlù òun ṣe máa ṣọ́ tí ò ní fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ò ní fẹ́ kí àbùkù ọkàn ẹ̀rì báyìí bí òun òun ṣe ní máa alátọ́ ẹ̀rẹ́dù ọ̀hú lẹ́lfẹ́tàn tí òun ní fẹ́ kí wàhálà wọn máa bá kódà wà láwùbí kẹlìmà kò ní máa sọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ wàhálà fún kẹrì kódà bí nǹkan máa ṣe ọ́ ọ̀rọ̀ dẹkùn ni wọ́n máa sọ fọ́kọ̀ rẹ̀ nǹkan tí ọ́ bùkátà dé ọ̀rẹ́ ọ́ mọ́kó mọ́kó ìlà ìlò rẹ̀ ṣe yé obìnrin míì tó ẹ̀kọ́ bá ní bùkátà báyìí ṣe yóò wá gbé ẹ̀mí ọkọ rẹ̀ gáà yóò gbé ẹ̀mí ọkọ rẹ̀ ga kò ní jẹ́ kọ́kọ́ yẹn ó gbádùn yóò mọ̀ wá fìtínà rẹ̀ yóò ṣe máa gbogbo gbà yóò mọ̀ dààmú rẹ̀ yóò mọ̀ wàhálà rẹ̀ ni torí eléyìí à ah, nǹkan tí ò dáa ni kò dáa ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ní pé kódà máa fìtínà ọkọ rẹ̀ pẹ̀lú pé kó máa ròyìn àwọn obìnrin kan kẹ́ à ah, àwọn kìnnìkan dá àwọn kìnnìkan ṣe àwọn kìnnìkan so ànábì ni ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o so mọ́ ṣe o yẹni kí gbogbo tó bá lè sẹ́rí ọkọ rẹ sí wàhálà kọ́dà fìtínà so má ṣe má ṣe má gbé jìnà má gbé gbogbo tó bá lè jẹ́ fìtínà jìnà sí i bí àwọn fọ́tò kan ní àbáwọn ìwòkúwò kan ní àbí kíní kan ní má gbìyànjú láti má sẹ́rí ọkọ rẹ kú níbẹ̀ má kìbọ̀ wàhálà gbogbo tó bá ń jẹ́ wàhálà gbogbo tó bá lè jẹ́ wàhálà kalẹ̀ nínú ọkàn rẹ̀ nínú ọkàn rẹ̀ so má jẹ́ kó máa rí i ntí àbí níbi ọ̀rọ̀ àlámọ̀rí ara rẹ ni. bóyá ó ń rẹ̀ ọ́ ni bóyá nǹkan kan ṣe ni tó jẹ́ kí ọkàn rẹ jẹ́ kí ọkọ̀ ọkọ̀ rẹ kó balẹ̀ kódà ń gbà tó àwọn ọmọ mm, tó rẹ àwọn ọmọ mọ̀jẹ̀ tí ó máa rẹ gbóná torí pé kí ni rẹ ti gbóná ọ̀rẹ́ ó ń wá jíjẹ ó ń ṣe ọ ó ń ṣe fìtínà fún ọ kí bó ló ṣe jẹ bó ló ṣe mu kó wá jẹ kí wọn tó wá tó máa gbé lẹ́mìí gbóná yìí nǹkan lọ́dọ̀ ọkọ rẹ̀ kíyèsí lọ́dọ̀ ọkọ rẹ̀ tírú ẹlẹ́ tó sóbìnrin tó bá ń ṣerú eléyìí tó mọ̀ pé ah kọ́dà kí wàá ọmọbìnrin yìí yọmọ ibi àti fún mi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan náà ìyàwó náà so láti fún wa ní àpèjúwe ẹ̀rí ọmọ rẹ̀ ààrẹ yẹn ní agbára tó ọkọ sì jáde ọlọ sí ọ̀dọ̀ Nabi sallallahu ọlọlẹ kírun ṣùgbà tí ó fi dé ọmọ ti ṣaláìsí ọmọ ti ṣaláìsí so obìnrin yẹn wá ní ẹ̀rí kó obìnrin tí ó fẹ́ fìtínà fọ́kọ tí ó fẹ́ dààmú rẹ̀ ó wá rọra ṣe sùúrù fa ọmọ yẹn ti kú ó sì rọra daṣọ bọ ọmọ yẹn bẹ́ẹ̀ ń pọ́ ọmọ yẹn sùn ìgbà tí ọkọ dé ọkọ béèrè pé báwo ni ara ọmọ yìí ó ní ara rẹ ti balẹ̀ gan ara ti balẹ̀ yányán ah, ọkọ ní alhamdulillah sọpá ara ti balẹ̀ yányán nǹkan kan ò sí ara ti balẹ̀ yányán so ọba bìí pé ọkọ jẹun wọ́n jọ sùn wọ́n ṣe sáà ní láàrin ara wọn ẹ̀rí ìgbà tó wá sí sáà ní tán lọ́kọ́ ẹ̀sẹ̀ wá pé ìyàwó ẹ̀sẹ̀ wá pé ọkọ pé orí nǹkan báyìí so ǹjẹ́ tọ́lọ́run bá bá fún ọ ní nǹkan tọ́lọ́run bá wá ní pé òun gba nǹkan òun padà ṣé ó dá padà fún àbúrò ní dá padà fún ní a ìbò ló ní nǹkan rẹ̀ yóò dá padà fún náà nì so ó ní tọ̀ ọlọ́run ọba tó dá ọmọ wa o ó ti gba ọmọ yìí lọ so ẹ́ ah, kí ni ìwà ka ọkùnrin lẹ́yìn pé ah, ah nígbà wo nígbà tó fi lọ sí mọ́ṣáláṣí ni tó ò sí nílé sómi ọmọ yìí ti kú kí n tó dé ó ní bẹ́ẹ̀ ni ó ti kú kí ló tó wá ṣe báyẹn so ọwọ́ àlọ́lẹ̀ sọ fún ànábì sallallahu alaihi wasallam ànábì wa ni ah, ẹ̀sùn mọ́júmọ́ níbẹ̀ ni àwọn sùn mọ́júmọ́ ẹsẹ̀ nísà ni ànábì ni ọlọ́run ó fi báràkà sí ọmọ yìí tọ́lọ́run bá kádàrà ọmọ síbẹ̀ yóò ṣe ọmọ yẹn ní ọmọ alálùbáríkà so ẹ wo nǹkan báyìí so obìnrin tí yóò fẹ́ ọkọ rẹ̀ fún wàhálà nu so bóyá inú kan ń rún ọ kọ́ wa máa pariwo hospital o hospital o pé pé tó bá sì lo oògùn tó bá rọra nǹkan oògùn kéèké kan ara rẹ̀ ọ̀yà wàláhì irú tó ń jẹ́ pé èèyàn jó obìnrin gidi nù obìnrin gidi nìyẹn ẹ̀tọ́ tó dá ló fọ́kọ rẹ̀ yẹn má má bá wá wàhálà má má bá wá fìtínà má má bá wá agbègbè ọ̀nà tí àdánwò fi kàn tó fi ná owó má má bá wá pé má bá wá obìnrin ní ìyá ìyàkuyà yóò mọ sáàmọ wá wàhálà bí o ti ní ní fọkànbalẹ̀ bọ́kọ̀ o ní ní ni ó mọ wá gbogbo gbà eléyìí ọ̀tàkùlànà nẹ́bí sallallahu alaihi wasallam o tí ọ̀tàkùlànà nẹ́bí sallallahu alaihi wasallam kódà even tí obìnrin ni ẹ̀rí pé yóò kórìíra rẹ̀ náà ni à ń pàmọ̀ràn à ń fúnra wa nímọ̀ràn irú obìnrin tó ṣe kébẹ̀ ṣe rí nìyẹn irú yìí náà pé ní makaru elete elete so tí ó ti tí ó dá kíyàn bí ó tí ó dá kẹ́kọ̀ọ́ dáa ẹni tí ma ń tán ni so tí ó pọ́mọ̀ wá ní ọ̀rẹ́ ọ́ eléyìí kódà kódà bákan nínú àwọn ojúṣe ìyẹn ni pé ẹ̀tọ́ tóbìnrin gbọ́dọ̀ ṣe níwájú ọkọ rẹ̀ òun náà ni pé à ń tahfadha baytahu ó gbọ́dọ̀ máa ṣọ́ ilé ọkọ rẹ̀ hmm. máa ṣọ́ ilé ọkọ rẹ̀ má jẹ́ kí ẹni tí ọkọ rẹ̀ ó fẹ́ má wọ bẹ́ẹ̀ mẹ́jọ wọnú ilé rẹ̀ tí ọkọ rẹ̀ bá ti ní ah, lágbájá ìmì ìfẹ́kọ́ wọnú ilé mi máa wò bóyá ọ̀rẹ́ rẹ̀ ní bóyá nìkan ni má tún mú wọlé má má mú wọlé má ah, ọkọ rẹ̀ ọ̀fẹ́ má jẹ́ kó wọlé má. anabi sallallahu alaihi wasallam anabi ni lakum alayhinna alla yu'tiya farashakum ahadan takra'unahu anabi ni ara ojúṣe àwọn ọkọ yẹn tó tẹ gbọ́dọ̀ fún wọn ni pé ẹ má mú ẹni tọkọ yẹn ọba ti ní kó wọlé yín ẹ má ọ wọlé yín má anabi ni fa amma haqqukum min nisa'ikum ànábì ní ara àwọn ẹ̀tọ́ yín tẹ́yìn ọkùnrin tẹ́ gbà lọ́wọ́ obìnrin tóbìnrin gbọ́dọ̀ ṣe obìnrin rí wọn ní fàlàyé ti anna farashukum máa ń tẹ́kọ̀rọ̀ hùnà ẹni tẹ́ bá ti fẹ́ mọ̀ wọlé yín mà wàlẹ́ yàtọ̀ sí ibù yìí ti kún lé máa ń tẹ́kọ̀rọ̀ hùnà ẹni tẹ́ bá fẹ́ kó wọnú lé yín obìnrin ọ̀gbọ́dọ̀ jí kó wọ bẹ̀ mọ́ jí káwọn tọkọ rẹ ọ̀fẹ́ mọ́ jí kó mọ́ wọlé mọ́ ń ló mọ nǹkan tó ń rí ń ló rízìn tó fi ní pé mọ́ jí káwọn alágbájá kan wọlé mi yẹn nìkan kọ́ tábà ní kí n tó ń ṣọ́ ọkọ ní kí wọ́n máa ṣọ́ ọkọ ara ṣíṣọ́ ọkọ náà ní kí máa ṣọ́ dúkìá rẹ̀ ẹ̀rí gbogbo property rẹ̀ tó bá ní mọ́tò ní mọ́ bá tún ṣe ẹ̀rí gbogbo tó rà sílé television ní ìṣe ẹni máa ń bà ń bà jẹ́ máa máa wu àwọn ọmọ kan máa fi bíléèdì ńlá ṣe ẹ̀ nínú ilé so obìnrin rẹ̀ yóò jagun máa ọmọ pé ẹ má bàjẹ́ ẹ má bà ń kẹjẹ́ ah, so ànábì ní ara tó fi máa ń dá ara alaihi wasallam ó ní wàtẹ̀ṣọ́dù fi nafsiha wà máàlì fi nafsiha wà máàlì yìí obìnrin gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ hmm, bákan náà dúkìá ọkọ rẹ̀ gbọ́dọ̀ máa bá a sọ gbogbo tó ní máa bá a mójútó orí pàkó ní àwọn dábà ni máa bá tọ́jú rẹ̀ má pa ti pé bí ọ̀pá yín gbogbo yín gbàtẹ́ bá lálà sí nìsín nabi sallallahu alaihi wasallam anabi ni la yahillu limra'atin an tu'ti min mali zawjiha shay'an ara fún náà ni pé ànábì ni obìnrin kò gbọdọ̀ mú nǹkan kan nínú ọkọ rẹ̀ kó máa fún yàn ilá bí ìdìní àfitọ́ pé ọkọ rẹ̀ kó yọ̀ǹda jí kó yọ̀ǹda fún ọ mọ́kàn mọ́ máa lo nǹkan rẹ̀ nílòkulò oúnjẹ tó rà sílé kọ̀ọ̀kan máa lè fún àwọn èèyàn ní fòkó fún so owó rẹ̀ kọ̀ máa lè fún àwọn èèyàn ní fòkó fún àfitọ́ àìpọ́n ló pé a ah, tí n bá ti ń dì ah, ó lè mú ń bẹ́ẹ̀ anábìsọ̀ lọ́sọ́lá tóbìnrin bá fẹ́ ṣe sàárà lára owó ọkọ rẹ̀ ó fẹ́ ṣe sàárà lára owó ọkọ rẹ̀ tó bá ṣe yẹn káàmìlà àjìrún yóò ní ládá àmọ́ o gbogbo ṣe gbọ́dọ̀ ní ládá òun tó gbọ́dọ̀ wáyọ̀ǹda o wọlé zójú wa mislo zalik ọkọ rẹ̀ náà sì ní ládá tóun náà ní ìyẹn ni tó fi ní ládá ni pé jẹ́ kókùnrin yẹn bó yóò ti fún ọ ní yọ̀dá mọ́tíláàkì pé ẹni gbogbo àtúbátí ní tára ni mọ́ fún lọ fún ní kò sí wàhálà tó o lè fún bá ṣe wọ̀ ọmọ tọkọ bá ní mi gbà má mọ̀ mú nǹkan mi fún yàn má mọ̀ fún o so abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe wá ní obìnrin rẹ̀ ẹ̀yin obìnrin ẹ dákun ẹ ṣàtúnṣe àwọn gbogbo bí tẹ́ bá rí pé ẹ kù sí so ẹ dákun gbogbo àti abáfẹ́ pèsè orí nọ́mbà mi lóyún ẹlẹ́yìn ètò 08103351549 08103351549 so Abdulfatah Salumi òun ni ó ń dágbére fún wa ipe ọlọ́wọ́n ọba yóò ṣe gbogbo èyí tí ó kù nírọ̀rùn fún wa nínú Ramadan yóò ṣe nírọ̀rùn fún wa yóò tẹ́wọ́ gbà fún wa irú ọlọ́wọ́n ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí náà ọlọ́run bá wa ṣọ́ bá wa ṣàánú rẹ̀ bá wa ṣàánú mọ̀lẹ́bí rẹ̀ kọ́ ọlájọ́ kan oṣù rẹ̀ subhanakallahumma wa bihamdik wa atubu wa barakatuhu